ifá orí mi rèé bẹ́ẹ̀ ni torí orí báyìí lẹ́jà fi làbú orí làkèrè fi wẹ̀ lódò orí náà ní gbaláwo oré kò ní orí ládéládé ló mú adé dórí aládé ẹ ò wọ́n ní orí tí ó dádé ẹ inú èjìgbàrà lẹ̀kẹ̀ báyìí náà ní ti wá ẹ o inú agogode, ni wọ́n sọ pé ti wá torí orílẹ̀ jáfilà bú orí nìran àkèrè fi wẹ̀ lódò orí làbábọ̀ àbáfò ṣàsílẹ̀ torí ọjọ́ gbogbo ń torí ọjọ́ kan ní tóògùn ọjọ́ orí ń gbé ni níbo lóògùn wà orí mi dákun gbèmí má jẹ́ ń ṣèrìn láyé orí mi gbèmí o ẹ̀rù àkórí tèmi àtòrí ti anifinga àtòrí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí fàájì ọ̀sán àti lórí Orísun lápapọ̀ orí gbogbo wa gbè wá agbáláwo re ko ni ah. ẹ̀ bó o bá pàdé wòlíì ẹ iṣẹ́ orí ni bó o bá mm-hmm. pàdé àfáà rẹ iṣẹ́ orí ni bó o bá wà pàdé aláwo re iṣẹ́ orí náà ni àtòrí tèmi àti tiyín àgbè wà lọ́la wáìdù lókè eléyìí mo fi gbọ́ àkàbọ̀ sórí ètò fàájì ọ̀sán tèmi níbi táàtìjọ́ máa fi ọ̀rọ̀ jomi tó rọrọ̀ táàtìjọ́ máa fi ọ̀rọ̀ bomi ọgbọ́n mu lórí ètò fàájì ọ̀sán táàdẹ̀ tún máa ṣe fàájì lóní fẹrẹnjogi adémíyì olúṣọlá náà lórúkọ mi ẹyinjú olódùmarè ọmọ ọmọ ọláwọ èmi a máa ní rere mi rèmi dòredò ọmọ ọlọ́wọ́ ọmọ ọba ìlú ìgbòmọ̀rẹ́ o èmi nìkan wá kọ́ o ó yẹ kí ẹ mọ̀ pé ẹ kì í fò kó fi apá kan fò èmi àti ọmọ tó ọmọ tó dùn aya wọn náà ń dún ẹ̀gì òǹdó jàjàjàjàjà òǹdó bẹ́ẹ̀ bá lẹ́yìn òjàjà mọ́ ẹ̀ ǹlẹ́ o èrè nínú ògùn ara àlágbẹ̀dẹ ọmọ awórin tún ẹ̀rọ ánìfíńgà. ẹ èmi lára wọn ló ń dún ẹ̀gì máa yẹ sọ yẹn ẹ eh, àwọn tó ń jàjà wà kò ṣe gbogbo òǹdó náà ló ń jàjà eh, irú òǹdó tiwa báyìí àwọn ń jàjà eh, ọkọ mi tiẹ̀ èyí tiẹ̀. ẹ má dùn bẹ́ẹ̀. àwọn ah, ni ẹ yọ àmọ́ ṣọ̀ṣọ̀ mi ibẹ̀. lókìlì. Ah, lókìlì. lókìlì. Ah, ọmọ onílẹ̀ ìjẹ̀ṣà ní gbogbo ẹ̀yin ti jẹ̀ṣà mo kí yín o èmi lọ́mọ ọwọ́ ọmọ ẹ̀kan ọmọ gírí igbó ọmọ ọjà rẹkùn ọmọ tó gbé ṣe lájà obìnrin tó fi gúnyán jẹ mhm. kẹyìn ju tó sáré sọ pé bóyá ṣe la lọ ń jí ṣùgbọ́n báyìí ẹgbẹ́ ẹni tẹ̀síwájú. nǹkan tí ò bá yé èèyàn. èyí ló ń rí alẹ́ ìtúlẹ̀ ọ̀nà gíla omi kan wá wà lẹ́yìn ìkúlé lè bàbá mi hmm. àjèjì kankan gbọ́dọ̀ fẹsẹ̀ wẹ̀ ń bẹ̀ irú tẹ́yìn jú bá dé bẹ̀ ń sìn ah, ọmọ bá gún ọ̀sán. mi gbọ́dọ̀ fẹsẹ̀ wẹ̀ ẹ mọ̀ pé ẹsẹ̀ báyìí ló máa ń ṣáájú kínní ibi tí ẹ bá ti tẹ̀ báyìí anywhere níyàn máa fẹsẹ̀ tẹ̀ gbogbo ara ni mm. látòkè dé sàlẹ̀ ni mm. èèyàn gbọ́dọ̀ fẹsẹ̀ tẹ omi yẹn bó ṣe ọwọ́ nìkan lè ya ìrọ̀ àlejò ń lọ bẹ́ẹ̀ àlejò gbọ́dọ̀ débẹ̀ mm. nítorí pé àlejò tó bá débẹ̀ máa dẹni ẹ̀bọ ni àmọ́ èmi ọmọ wa tí wọ́n mú bú sojú bá ojú mi dojú oge ni ojú lásán rẹ̀ pé títí yẹn ń dán ni. <laughs> èyí àpọ̀kẹ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ jù èyí àpọ̀ jù mo bu wẹ́ẹ̀dì báyìí ìdàdí mi dídì ilẹ̀kẹ̀ ẹ sọ ọ̀rọ̀ gẹ̀rẹ̀kẹ̀ ilẹ̀ ìdílẹ̀kẹ̀ ni ọ̀dàgbọ́ ṣàwòrò márò wòròwòrò gẹ̀gẹ̀ dúkẹ́dùn gẹ́ gẹ̀gẹ̀ dúkẹ́dùn gẹ́ ẹ̀ẹ́ náà sọ lẹ́ni àwa méjèèjì la máa máa dá bí ẹdun tá a máa máa rọ̀ bí òòjò wàràwàràwàrà ẹ̀dẹ̀ máa gbádùn ètò tèmi nítorí pé ohun tó lágbára kan tí gbogbo yín gan tí ó yá pé ẹ wá gbọ́ product of something. bẹ́ẹ̀ni a lot of people product kìíní yẹn ni wọ́n. bẹ́ẹ̀ni ó ti máa a lot of people. bẹ́ẹ̀ni ó dẹ̀ ti make lot of people too. so la máa sọ lórí ètò lẹ́ni àmọ́ ẹ̀yin jù ni mo fẹ́ kó bẹ́ẹ̀. ẹ o ṣé rí ohun tí mo fẹ́ sọ̀rọ̀ nípa èyí kò síbi tí òun kàn sí hmm. nǹkan tá à ń sọ yìí ó ti tú ilé ọlá hmm. tó sọ ilé ọlá dá o hmm. ó ti mú ọ̀rẹ́ méjì sọ wọ́n dọ̀tá ó ti mú ọmọ ọ̀yá méjì dẹni tó ń lépa ẹ̀mí ara wọn. àwọn èèyàn ti máa rò bẹ́ẹ̀ pé kí ni nǹkan tá a fẹ́ sọ àní ibẹ̀. nǹkan tí mo ti fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ lónìí ó ti mú kí ìyàwó mi kó pa ọkọ ẹ̀. nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ lónìí ó ti mú kí ọkọ mi kó pa ìyàwó ẹ̀ hmm. kódà àwa ti gbọ́ ìrírí ibi tí ọ̀rẹ́ tó pa ọ̀rẹ́ ẹ̀ gbàyàwó ọ̀rẹ́ torí nǹkan tá à ń sọ yìí hmm. nǹkan tá à ń gbìyànjú àti sọ yìí ó ti mú kí ìyá kó máa dín ọmọ pé èmi ni o èmi ni wọ́n gbà o hmm. èmi ni o kí làwọn gbìyànjú àti sọ̀rọ̀ nípa ẹ̀ ẹ̀ o ogún property ogún jíjẹ ohun tá a fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ lẹ́ni nìyẹn. ọ̀rọ̀ ogun la fẹ́ sọ lẹ́yìn ṣùgbọ́n máa kọ́ ṣe fàájì ni nítorí pé ọ̀rọ̀ yẹn ó jẹ́ ọ̀rọ̀ rẹ pé ó ní kìmí. Ah! Ah, tá a bá fọ báyìí ẹ lómi ẹ bí báyìí dárúkọ ẹ báyìí ó dẹ̀ ìgbà tó bá sọ òkò rẹ̀ a ti máa rò pé láyé o ah, ọdún mi mélòó kan sẹ́yìn ah òun lọ̀rọ̀ tóyún tó ń sọ yìí ó ló bá wí o a máa rántí gbogbo nǹkan yẹn ẹlòmíì á a máa sunkún ẹlòmíì á a máa tún fi ṣe wá àsí lé bẹ́ẹ̀ ni a máa fi ṣe wá àsí ẹlòmíì á rántí inú ẹ̀ á máa dùn ẹlòmíì á máa rántí ẹni ah ǹbá mọ̀ kì má ti ṣe. Hmm. ẹ wo ìjẹsà ṣe fàájì a bá ti ṣe fàájì a máa bọ́ sí inú agbami ètò a máa ṣe tùbùn tùbùn nínú ẹ̀mí à ń bọ̀ ẹ̀yin tèmi lórí ètò fàájì ọ̀sán a ṣì wà lórí ètò àìtí kúrò ń bẹ̀ ọ́ in fact a ṣẹ̀ bẹ̀rẹ̀ ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ darapọ̀ mọ́ wa ẹ má ti rò jìnnà àìtí sọ nǹkan kan tó lè jẹ́ kẹ́ máa rò pé àmọ́ ti miss èmi nìkan bọ́ ló wà lórí ètò èmi Anna Adéníkẹ́ Babátúndé honey fingers èmi nìkan kọ́ ni máa ṣe lẹ́yìn èmi àti Ẹyinjú Ládìjọ́ ń ṣe bẹ́ẹ̀ ni Adéníyì mm-hmm. Olúṣọlá ọmọ mọ̀rọ́ láwọn ẹyinjú olódùmarè mo máa ń fi ìgbéraga pè rẹ̀rẹ̀mí rẹ̀mí dòrèdò. ibẹ̀ yẹn máa ń dùn mọ́ ọ̀rọ̀ ah, láti ta rẹ̀rẹ̀mí rẹ̀mí dòrèdò. ọba ọba àwọn ọmọ oko the abúlétí king himself wa ti máa gbọ́ àyè dà ọmọ kan bíi one million. wa ti máa gbọ́ ah. Ah. <laughs> orí yìí níbo là ń tukọ̀ ètò yẹn lọ lẹ́yìn níbo la ti jọ fẹ́ fi ọ̀rọ̀ bomi ọgbọ́n mu fúnra wa ẹ̀ mo sọ nígbà tá a bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan mo lóhun tá a fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ ó ti tú ọ̀pọ̀lọpọ̀ ilé ó ti sọ léọlá dahoro ó ti sọ òtòṣì èèyàn di ọlọ́rọ̀ ó ti sọ ọ̀rẹ́ méjì di ọ̀tá ara wọn ó ti sọ ọmọ ìyá dẹni tó ń gbógun tira wọn ó ti sọ ọmọ ìyá mi dẹni tó ń lépa ara wọn kí là ń sọ̀rọ̀ nípa ẹ̀ ogún ogún jíjẹ inheritance mm-hmm. ogún jíjẹ kí ni ogún gan ní definition mm-hmm. ohun tí èé ṣàwàlà ní mm-hmm. tí ẹnìkan ṣiṣẹ́ ẹ̀ lẹ̀ fún wa bóyá nígbà tí ẹnìyẹn yípo padà tó ṣàìsí tí ò sí mọ́ bọ̀ kó ṣe gbogbo ogún nìkan ló máa ń jẹ́ pé gbàtẹ́ nìyẹn ò sí mọ́ ló di tiwa àwọn ogún kan wà tẹ́ pé ẹni tó ní ojú ayé ẹ̀ ló ti pín ló ti máa pín bẹ́ẹ̀ ni ó sọ pé ìwọ ogún ẹ̀rẹ̀ gbà máa ṣe bẹ́ẹ̀ ìwọ ogún ẹ̀rẹ̀ gbà àtèyí tí wọ́n wá pín lójú ayé àtèyí tó pín lẹ́yìn ẹni tó ní kò sí èyí tí ò ń dogun mm, mm, mm. kò sí èyí tí ò ń dogun Yorùbá tún wá bọ̀ nínú àwọn ìwòye wọn àti àwọn ìwádìí wọn wọ́n come to conclusion láti sọ wípé agbójúlógún ó fi rẹ̀ fóṣìta ìgbà tí mo dẹ̀ ṣe àwọn ìwádìí mo rí i pé ọ̀pọ̀lọpọ̀ ilé ló ti da ahoro hmm. ilé ọlá ló ti di ahoro nípasẹ̀ ohun tá a pè ní ogún hmm. àwa ti ẹ̀ dúpẹ́ bàbá àwọn òrógún filẹ̀ kò tó kù <laughs> kò sí jà kò sí jà ìjà ṣọ́ọ̀ṣì sàdúrà ń sàmì <laughs> ṣùgbọ́n àwọn tó jẹ́ pé bóyá bàbá wọn kọ́ ilé ẹyọ kan ó ní ìyàwó mẹ́ta ilé ẹyọ kan òun tí wọ́n sì kọ́ ìyàrá mẹ́fà péré ló wà ńbẹ̀ ó kù bí wọ́n ṣe pín ogún eléyà máa sọ pé èmi ni ìyàwó àkọ́kọ́ ìyá wa lọ́wọ́ èmo kọ́ bímọ ọkùnrin èmo fẹ́ gbà yìí tó pọ̀ jù èmo fẹ́ gbà yìí ó kéré jù ibi tí wàhálà ti máa ń kọ́kọ́ bẹ̀rẹ̀ nìyẹn ìyẹn ò wá tó tó ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́pẹ́ ìyàwó kan péré lóní tó yẹ pé ìgbà tó ṣíṣẹ̀ padà àwọn àbúrò àtàwọn ẹ̀gbọ́n mi ń gbọ́ rí kẹ́gbọ́n tó fẹ́ jogún àbúrò. àwọn ẹ̀gbọ́n àbúrò wa ni ogún ẹ̀ àwa la ní. àgàgà kí ọ̀pọ̀lọpọ̀ gan ló máa lé ìyàwó aláìsí àtàwọn ọmọ ẹ̀ kúrò nílé. bẹ́ẹ̀ni pàápàá nígbà tí àwọn ọmọ yẹn bá ṣì kéré. bẹ́ẹ̀ dẹ̀ nígbà tí ó bá jẹ́ pé ẹni tí ó ṣe iṣẹ́ ìsílẹ̀ gangan kò ṣe nǹkan tó ń pè ní will ibi tí wàhálà gangan ti máa ń dé nìyẹn ṣé mọ̀ pé òun náà ṣe ń sọ pé àwọn tó bá yẹ pé wọ́n ní nǹkan díẹ̀ mélòó kan lọ́wọ́ kó tètè máa kó tètè ó ṣe pàtàkì ó pọn dandan pé kéèyàn ní lọ́ọ̀yà torí ikú òdájọ́ bẹ́ẹ̀ kò yẹ dóṣù ó pọn àwọn kéèyàn ní lọ́ọ̀yà agbẹjọ́rò ṣé wọ́n rí agbẹjọ́rò tẹ máa níyẹn àwọn ẹbí yín gbọ́dọ̀ mọ̀. ó dẹ̀ jólóòtọ́ èèyàn. nítorí pé nígbà tí ọ̀rọ̀ bá dágbáwó tí lọ́ọ̀yà bá tẹ̀ wá dé pé à èmi lọ́ọ̀yà o kinní kan ó máa jẹ́ ní fọ́tò mọ́ ẹbí tún lè kọ́ pé ò kì í ṣe lọ́ọ̀yà wa o tí wọn bá ti lè mọ̀ ẹbí lè sọ pé àwọn ò mọ̀ kó yẹ kó sọ pé ìyàwó ló ṣe arúmọjẹ fáwọn bẹ́ẹ̀ni so ìdí nìyẹn tó yẹ pé ìwọ tí Ọlọ́run bá bùkún fún tó ní dúkìá kan àbí ìkejì kíákíá ó pọn dandan pé kò ní lọ́ọ̀yà tí gbogbo ẹbí dẹ̀ máa mọ̀ sí nígbà tó bá wá ní lọ́ọ̀yà yẹn gbogbo àwọn nǹkan dúkìá tó o ní make sure pé lọ́ọ̀yà ẹ̀ mọ̀ mm, lọ́ọ̀yà ẹ̀ mọ̀ àkọ́kọ́ nìyẹn ẹ̀kejì ni pé ẹni tó jẹ́ ìyàwó ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ wọ́n mọ̀ sí hmm. àìmọye òpònú ọkùnrin ló jẹ́ pé mi ẹ bá hmm. bínú pé mi ò azi mi ò wà sọ́rí láti sọ mi ò wà sọ́rí láti sọ ẹ máa rí pé ẹ máa nípa adẹ́nìkẹ́ ti ń bínú mi ìbínú bọ̀ ojú yẹn le ojú yẹn ti ó ti le mi ò wà sọ́rí láti sọ àwọn òpònú ọkùnrin kan máa wà tó jẹ́ pé wọ́n máa fi ìyàwó wọn lẹ̀ ọmọ wọn tó ti over eighteen years wá fi ilẹ̀ kò dẹ̀ wọ́n máa ń property wọ́n fi àbúrò ṣe next of kings oh my god nígbà tí wọ́n ti wá pọ̀ tí wọ́n ní dúró oh níbẹ̀ ìyàwó kò tún wá mọ àwọn ibi tí dúkìá wọn wà ọmọ ọgọ òní mọ yes ọmọ ọgọ òní mọ ok ṣé kí wọ́n jẹ ayé tán ó ní mà kan tó yẹ pé ó ní owó gan èèyàn táwa mọ̀ ẹni yẹn ń bá ṣiṣẹ́ ni ẹni yẹn ló wá ń jẹ́ ká máa mọ̀ pé nígbà tí ẹni yẹn kú ló wá sọ pé ah, òun fẹ́ mú ìyàwó ọ̀gá òun lọ sí àwọn ilé ẹ̀ méjì kan tó kọ́ síbi kan tí ìyàwó ọ̀gá ò mọ̀ ẹni òun tó ń bá ṣiṣẹ́ ló mọ̀ bà ló mọ̀ ẹ lè imagine ah àwa wo máa yẹ akàn ṣàdúrà fún nípa ọlọ́run máa ṣe ọlọ́run adé dá ẹ̀yìn náà lóhùn ó ní bó ṣe wà yẹn ní òun lè gbé ilé yẹn lọ kán máa mọ̀ ó ní because òun àtọ̀gá ó mọ̀ bí ó lòun àtọ̀gá òun nìkan làwọn mọ̀ ń palẹ̀ yẹn kó wá ń ṣe léyìn nìkan mọ́tò wà mẹ́ ilẹ̀ wà mẹ́ ó lọ́gà òṣẹ́ ẹ̀ rà á ni ó ní ìyàwó ẹ̀ ò dẹ̀ mọ̀ gbogbo fámìlì kankan ò dẹ̀ mọ̀ òun nìkan ló mọ̀ hmm. òun ló wá ń já lọ́ọ̀yà sí pé eléyìí wà mí eléyìí wà mí. tí lọ́ọ̀yà gan ò tún mọ̀. tí lọ́ọ̀yà gan ò mọ̀. ó tiẹ̀ wá nìkan tí wọ́n ń ṣe é sìn mú tiẹ̀ láìkì yẹn wọ́n ti ń fèpè sin wíìlì báyìí <laughs> fídíò ni orúkọ mi ni Adéléyè Olúṣọlá hmm. ẹ̀yinjú Olódùmarè hmm. èyí ni bí mo ṣe fẹ́ kí wọ́n pín wíìlì mi tó bá wá ti sọ gbogbo ẹ̀ tán àwa ni ẹnikẹ́ni èèyàn kéèyàn tí ò bá fẹ́ kó rí bẹ́ẹ̀ wọ́n wá mú àwọn àásán èpè àwọn àrámọ kàǹkà èpè wọ́n á fi parí ẹ̀. Hmm. ṣé wàá rí kò wá ṣe gbogbo èèyàn ló wá láǹfààní àti ṣe yẹn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni torí ọ̀pọ̀ ẹlòmí ò ẹlòmí ò tẹ ọkọ máa rògbòrò wo ra òun ni i'm still young ẹni tó bá ti dé level pé o ti ní ogún kò sí bó ṣe lè kéde tó kúrò àlójọ́ wọn twenty five twenty six twenty one years ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni mo rí pé believe wà nílẹ̀ Yorùbá wọ́n ní ẹ ó ti ń ka yogun tó ní ó ti ń ṣọ́gá kú ni nírọ́ jẹ́ kí ìyá ẹ̀ even tó bá kéré tó ti marry jẹ́ kí ìyá ẹ̀ kó mọ ibi tó ní ogún sí jẹ́ kí àwọn ẹ̀gbọ́n ẹ̀ tó bá ti marry mm. tó bá dẹ̀ ti marry change the next of kin the best next of king is your wife yes. torí òun ló bímọ fún ẹ mm. òun ló máa tọ́jú ọmọ ẹ torí ẹ ọ̀pọ̀lọpọ̀ máa ń sọ pé obìnrin ò ṣe gbẹ́kẹ̀lé obìnrin ò ṣe trust mm. kò sí bó ṣe lè wù kó burú tó tó máa tọ́jú ọmọ ẹ bẹ́ẹ̀ni kò sí bó ṣe lè kò dẹ̀ sí lóòótọ́ o lè ní ìyá gidi o lè rò pé o ní ẹbí gidi lójú ayé ọ̀pọ̀lọpọ̀ ẹbí gidi lójú ayé o ní nǹkan lẹ́yìn pé lẹ́yìn lè wọ́n tó mọ̀ pé wọ́n ń ṣẹbí gidi. Hmm. ẹ jẹ́ kí n tún wá sọ nǹkan tí mo mọ̀ pé èèyàn kan máa rò lọ́wọ́lọ́wọ́ báyìí ẹlòmíì lè máa rò pé ó mà ti rí ìyàwó tó jẹ́ pé ó kó gbogbo ogún ọkọ ẹ̀ ó lọ sọ́dọ̀ ọkọ mi ó dẹ̀ fìyà jẹ àwọn ọmọ tó bínú ara ẹ̀ fún ọkùnrin. ìyẹn wà ìyẹn wà àmọ́ ọjọ́ alẹ́ ló. yà ó ó rí àwọn ó rí ẹ̀ gan kẹ́ tó lè rírú yẹn but ó wà. ó wà. àwọn á gbé gbogbo ìfẹ́ lọ fún ọkùnrin mi wọ́n á gbé gbogbo ogún wọ́n á gbé lọ wọ́n á máa fìyà jẹ ọmọ táwọn bí fún ọkùnrin tó ti ṣaláìsí yẹn ó wà lóòótọ́ òun ló ṣe jẹ́ pé tí ọmọ bá ti ń dàgbà ẹ máa change next of kin yẹn fún àwọn ọmọ yín náà bẹ́ẹ̀ni kò ń ṣe ìyàwó nìkan kò ń ṣe ìyàwó nìkan tíyàwó bá tí àwọn ọmọ bá ṣì wà ní kéékèèké yeah ẹ lè gbé sí àjùmọ̀ tí wọ́n bá ti wà ní ẹ̀ẹ́dì tán bá ní kéékèèké. níbo lórúkọ wọn ni hmm. ìyá àwọn ò lè ṣe kàtìkàtì lórí ẹ̀ hmm. tó bá lọ síbòmíì nǹkan tó bá fi lè mú ọmọ yẹn pé eighteen ọmọ yẹn ní right láti gba àwọn nǹkan yẹn. bẹ́ẹ̀ni and ìyá yẹn ò lè change yẹ hmm. ẹni tó ṣàìsí nìkan ló lè change yẹ torí ẹ̀ tó o bá ti bímọ ó yẹ kí a máa torí ọmọ la ṣe ń lé ogún ó kò máa ń yà mí lẹ́nu ẹlòmíì tó nílé tó ní kinní àwọn ọmọ gan mọ̀ kò sórúkọ ọmọ kankan bẹ́ẹ̀ bí mo ṣe wà tí n bá ní any business sí pé mo fẹ́ ṣí business tí mo dẹ̀ ti bímọ orúkọ ọmọ mi ni máa fi ṣí. ok ibi tí ẹ ti sọ̀rọ̀ tí ẹ ọlọ́mọ yẹn kẹ sọ̀rọ̀ tán ó ní ẹ̀kan tí mo mọ̀ tó yẹ pé ó fa àbúrò ẹ̀ wọnú business tó ń ṣe wọ́n jọ ń ṣe business yẹn bọ̀ òun gangan ló ní business ọmọ ẹni tó ní business wa parí secondary school máa yẹn wá bẹ̀rẹ̀ sí ní mú ọmọ ẹ̀ wọnú bísínẹ́sì díẹ̀díẹ̀ ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé nígbà tí ẹni tó ní bísínẹ́sì gbogbo bá ti sí níbẹ̀ tí ọmọ yẹn bá fẹ́ ṣe nǹkan kan nínú iṣẹ́ yẹn àbúrò yẹn máa le dànù. Hmm. Hmm. ọ̀rọ̀ tí mo sọ yìí kò ń ṣe ọ̀rọ̀ wọn ni wọ́n pé o àwọn tí mo close mọ́ dáadáa ni. ó máa le pé kíkí ló wá mẹ́ kíkí ló kíkí ló bàbá ẹ̀ ló ní iṣẹ́ o lójú ayé ni ò tí kú o. kò fẹ́ kó mọ̀ ìdí iṣẹ́ ni. kò fẹ́ kó mọ̀ ìdí iṣẹ́ yẹn máa yẹn dẹ̀ fẹ́ fi iṣẹ́ yẹn mọ at least àbúrò ẹ̀yẹn náà máa yẹn ló mu wọbẹ̀ tó tó eh. kọ ní tì fún tẹ̀dọ̀ iṣẹ́ yẹn. ó fẹ́ ó fẹ́ kò fẹ́ kọ́mọ yẹn di ọ̀gá lóhun lórí ni. exactly kò fẹ́ kọ́mọ yẹn mọ selfishness kò fẹ́ kọ́mọ yẹn mọ nípa business yẹn then ó ti ń wò pé bóyá in the long run ṣá òun máa padà hijack iṣẹ́ yìí ni ọmọ yìí máa padà dọ̀gá o. do you understand ó wá bẹ̀rẹ̀ sí ní lé ọmọ yẹn gbàdá àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní <laughs> ọ̀ndẹ̀tọ́ bẹ̀rẹ̀ sí ní rí pé kíní ìṣẹ̀lẹ̀ wọ́n pe bàbá sákèsí pé lọ́wọ́ tá à ń sọ yìí báyìí ó wá ṣe wẹ́ẹ̀s ní ṣe hàn ó ṣe ètò yẹ pé ó wá kọ̀ sí wàhálà láàrin ẹbí àti máa yẹn gan àni ẹ lọ bá olówó lọ́wọ́ tí máa yẹn bá gbowó iṣẹ́ á bẹ̀rẹ̀ sí máa kó gbọ́ àwọn fámìlì owó iye báyìí ti wà lọ́yẹ̀ kan lọ gba kọ́lọ́ ṣé ẹ̀gàn ò lè pààyàn kò tí kú olójú ayé ẹ̀ ni o ẹ gbọ́dọ̀ mọ èèyàn tẹ́ máa wọ́ wá sínú bísínẹ́sì yìí gbàgbé pọ̀ mọ̀ ìyá mi ni ọmọ ìyá lè pààyàn àìmọye wọn ní ẹni ọlọ́run sì ní í ṣe lórí àjùmọ̀bí yìí kò kọ́ tàánù náà ẹ wọ́n yẹ ká dókè lọ́wọ́ kásá ẹ lọ ṣe fàájì mọ̀ pé ẹ ti ń dè bá a ṣe ń sọ lẹ́ ń dè tẹ̀ ń mu lẹ́yọ kọ̀ọ̀kan tí a bá máa fi padà dé a máa tẹ̀síwájú níbi tí àbàdé ẹ ká lọ gbé bọ́dì díẹ̀ ká ṣe fàájì. mo kí káwọn padà sórí ètò fàájì ọ̀sán ẹ ti mọ bó ṣe ń lọ bẹ́ẹ̀ yẹn a ti jáyé sí ohun tí à ń sọ orí Orísun TV náà la wà o àwa pìsẹ́ńtà yín tó yé kébù tó kẹ̀ǹgẹ́ kò yé yín àárọ̀ la lórí ètò adẹ̀ ń sọ fáfàní gbogbo ẹni tí ẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa lórí ètò ogún lohun tá à ń bára wa sọ ogún adẹ̀ ti sọ lọ́pọ̀lọpọ̀ gan nípa nǹkan táwọn ogún ń ṣe ó ti máa èèyàn ó ti make èèyàn ọ̀pọ̀lọpọ̀ ilé ọlá ló ti dàwòrò a lè ti sọ̀rọ̀ nípa will hmm, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ò ṣe will òun náà lógún ṣe ń fa wàhálà then ọ̀pọ̀lọpọ̀ ò ní lọ́ọ̀yà torí ẹ̀ lu ogun ṣe ń fa wàhálà ọ̀pọ̀lọpọ̀ kẹrẹ hmm, wọ́n ní lọ́ọ̀yà ṣùgbọ́n wọ́n tiẹ̀ wá fi ìyàwó àti ọkọ àti ọmọ wọn fi ṣe next of kin àwọn àbúrò àwọn ọ̀rẹ́ àwọn business partner ni wọ́n fi ṣe next of kin òun náà ni ohun tí a ti sáré sọ fún ẹ̀yà àǹfààní ẹ̀yìn tí ẹ ṣe darapọ̀ mọ́ wa nìyẹn o àwọn máa tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wa afẹ́rìlì wò ó pé nígbà tí ọ̀rọ̀ bá di ọ̀rọ̀ ogún ìgbà wo làwọn fámìlì máa ń wọlé hmm. nígbà tí èèyàn bá kú tí wọ́n á discover pé kò ní lọ́ọ̀yà òun ló máa ń fún àwọn fámìlì kódà kó bá tẹ̀ ní lọ́ọ̀yà gan fámìlì máa wọlé ṣùgbọ́n nǹkan tó máa ń jẹ́ káwọn fámìlì ní ẹ̀tọ́ láti sọ pé ìwọ ló lélẹ̀ ìwọ mélèé ìwọ mélèé òun ní nítorí pé kò sí lọ́ọ̀yà ṣùgbọ́n káwọn pa á tì pé kò wá sí lọ́ọ̀yà fámìlì ló fẹ́ pín ogún ah ogun bẹ̀rẹ̀ nìyẹn ẹ̀rọ mi máa ń sọ pé ogún àti ogun ọjọ́ rìn ọjọ́ rìn ogún àti ogun ọjọ́ rìn àwọn èèyàn dẹ̀ máa ń gbàgbé pé oògùn olóògùn hmm. òun ni ogun wọ́n wá dẹ̀bi ti àyàdé ah! hmm. wọ́n á dẹ̀bi ti àyàdé ọ̀pọ̀lọpọ̀ ọ̀nkù ló jẹ́ pé ayé wọn ò lè dá a mọ́ ní nǹkan tí àrà tí wọ́n ti dá hmm. yàtọ̀ sí físíkálì ẹlòmíà fi oògùn a fi ṣí ojú ọmọ ní nǹkan kúrò nínú àwọn property tí bàbá ẹni pé bóyá wọn rí pé ó tún ní lọ́ọ̀yà. ẹ̀rọ kó ọ̀pọ̀lọpọ̀ àgbà náà yẹ pé wọ́n ti máa sọ fún ìyàwó àtọmọ pé ẹ má máa jà lórí ogún o ẹ má jà lórí ẹrù ẹ má fọwọ́ kàn o èmi ti ẹ̀rí ibi tó yẹ pé ìyá ìyá ọmọ ọmọ ló kú o ìyá ọmọ obìnrin ni ó ṣe ìgbéyàwó true life story mo ń sọ fún yín yìí o wọn máa yẹ káwọn ẹ̀gbọ́n mi náà mi nítorí tó ṣẹlẹ̀ sí wa gangan gan ni hmm. on the four october four ló ṣe wedding ó dẹ̀ kú lọ́ctober sixteen hmm. wedding aláriwo ńlá ni o societal wedding gidi ló ṣe ǹjẹ́ jẹ́ mọ̀ pé ìyá ìyàwó yẹn ó wá bẹ̀rẹ̀ sí ní béèrè ogún ọmọ ẹ̀ ẹ béèrè pé ada fún yín tí mo ibi tí mo lọ gangan nìyẹn wedding gift Ah, ah. àwọn gift tán fún wọn ní reception. ẹ dín pa ń gbé dáàbò. àwọn gift ló wá ń béèrè àwọn ẹgbẹ́ arábìnrin chọ́ọ̀chì wa kúlànà fún ọmọ mi mo fẹ́ gbà. Ah, bẹ́ẹ̀ ni àwọn ọ̀rẹ́ ìyàwó wọn ní àwọn fún un ọkọ àtìyàwó láṣọ aṣọ òkè aṣọ kìnnìkan kìnnìkan mo fẹ́ gbà. bóyá ìyá yẹn mọ̀ nípa ọmọ ẹ̀gàn kan. ọmọ àwọn náà ẹ̀ṣẹ̀ sí ọmọ ni o pẹ̀lú oyún oṣù méje. kàn mú dáadáa. so ṣe rí ibi tí ọ̀rọ̀ ogun ó ń jẹ́ kéèyàn wà like when you listen to a lot of stories nípa ogun you feel like people are crazy. ẹ mú tiẹ̀ gbọ́ ti àwọn arákùnrin ọ̀rẹ́ méjì kan ìgbà tí mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ láti rí tí wọ́n ti di ọ̀tá nítorí pé ọ̀rẹ́ ẹ̀ ní property ó dẹ̀ mọ àwọn property yẹn ibẹ̀ ni owú enviness ló ti bẹ̀rẹ̀ ó ṣàpà ọ̀rẹ́ hmm, hmm. ó fi oògùn fẹ́yàwó ọ̀rẹ́ ìgbà tó fòògùn fẹ́ yàwó ọ̀rẹ́ ẹ̀ ó fi nǹkan bá yẹn sọ̀rọ̀ ìyẹn wíìlì gbogbo ogún fún un ó ṣe wà tẹ̀lé obìnrin mi sálọ. gẹ́gẹ́ ló bá tán. so tó bá ń sọ̀rọ̀ nípa ogún nǹkan tó lọ fáà ní ìgbà wọn rẹ̀ pé ogún àti ogún ọ̀rẹ́ báyìí ni wọ́n. àti wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti ru ara ẹ̀ pin wípé láìsí ogún àwọn pẹ́rẹ́ǹtì òun òun ò lè hmm, hmm, jẹ́ èèyàn. olóòfà tó yẹ pé ọmọ ọdún a kò jókòó tẹ̀tẹ̀rẹ̀ á wò pé torí tí bàbá òun. ajínigbé ẹjẹ ayé ẹ ẹ̀hún ilé olójú mẹ́fà tí bàbá di tó kọ́ ìgbẹ̀lú máa jókòó pa sí a máa gbalé rent àwa ni landlord. àwa ni landlord. a máa gba owó mìíràn. tó wọ́n jẹ́ pé tó bá fẹ́ bọ́ ta ń bẹ̀ yẹn gan ó ní tendency láti make it big kó tún ju ohun tí bàbá ẹ̀ fi lẹ̀ lọ. àwọn tí wọn ò rí ṣe dáadáa ẹ mọ̀ pé owó olówó yàtọ̀ sọlọ́rọ̀ ọ̀rọ̀ tún yàtọ̀ sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ kan wà ọ̀rọ̀ lásán ni àwọn ọ̀rọ̀ kan wà ọ̀rọ̀ tó ń dẹ́rù bòṣì tẹ́bí òṣìṣẹ́ adébẹ̀ afọ̀sókè fòsókè fòsókè ajẹun jẹun jẹun jẹun jẹun jẹun tó bá kọyà afọ̀fòsókè bẹ́ẹ̀ ó ti sú mi ọ̀ ló ń sun okú nìyẹn orí ọ̀rọ̀ tó pa òṣì yẹn máa kú. ok pé irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn ò ní jà fún. irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn wọn ò lè ráyè jà fún. àwọn tó ń jà fún gúnnú wọn wà ọmọ tó fà pé kéèyàn jà fojúkú ni ó ojú kòkòrò ni ojú kòkòrò ni. ẹlòmíì tún wá rè é ìṣọwọ́ kan ṣàtà gbogbo ẹ̀ ni. ẹjẹ àtàkàpin ẹgbà ẹtàkàpin kí mo yẹ tó pàdé wọn. wọ́n ọjọ́ iwájú. ẹtàkàpin ni. Mhm. so ẹlòmíì má ti pé ó máa ní kò yẹ pé kò ní. sàmà sọ pé àwọn bàbá tó fi ogún lẹ̀ dọ̀mọ́ sàmà ni wọ́n jẹ̀bi. ẹlòmíì gan náà sọ pé òun fẹ́ fogún lẹ̀ fọmọ ṣùgbọ́n ẹ mọ̀ pé tí kú bá ti dé mo jọ̀wọ́ gbogbo ẹ̀ ni hmm. wọ́n jọ̀wọ́ gbogbo ẹ̀ ni olóbi jẹ́ pé even òkú tí wọ́n sin sí inú ilé tán fẹ́ pín gan kò ní agbára láti dìde tán fún wọn pé ẹ má tà ẹ má tà mí o ibi lọ sí mí sí o hmm. kò ní agbára láti sọ bẹ́ẹ̀ mọ́ wọn hmm. ló ṣe jẹ́ pé èèyàn gbọ́dọ̀ máa ru ọjọ́ ọ̀la ẹ máa ru ọjọ́ àti sùn when you die where do you go when you die what happens after your death hmm. èèyàn gbọ́dọ̀ máa rò ní gbogbo ìgbà gbogbo ohun tó o bá ń ṣe máa ru ọjọ́ àti sùn ogún tó ń jalè lórí ìwọ kọ́ ló ṣiṣẹ́ lé lórí ó pé ṣe tí wàá ṣe kí tí wàá jayé sí ọjọ́ kan máa tún wà tí wọn náà máa tún da ogún yẹn lẹ̀. bẹ́ẹ̀ ẹ ìyẹn ló jẹ́ kí n sọ pé àti ogún hmm. àtológún hmm. àtolùjogún mm-hmm. gbogbo wa lápadà sílẹ̀ wáìdù lókè wọ́n kí ló wá dé tá a wá ń le kooko nítorí ogún yorùbá ní agbójúlógún ó fi rẹ̀ fóṣìta ó fi rẹ̀ fóṣìta ṣe wáyé ogún ológun tó ń rìn kankan mọ́run ó ti gbàgbé pé ogún ẹnìkan ni ìwọ náà ò bá ṣiṣẹ́ kó o làágùn kó o lè fogún erélẹ̀ dọmọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti jogún ológun mọ́ tiẹ̀ ó ti jẹ ogún olóògùn irú ohun ẹ̀mí wọn ò tún wá ní padà gùn. Hmm. ẹlòmíì ò mọ̀ pé ogún tó ń fọ́ sára oúnjẹ yẹn gangan ló ń kó bá wọn hmm. bẹ́ẹ̀ ni because nígbà tí o bá fọ́ sára tó gba nǹkan inú ẹ̀ máa dùn pé àwọn ah, ti ní nǹkan ṣe but ó dàbí sórí nǹkan tí à ń sọ lẹ́yìn ká tó bẹ̀rẹ̀ hmm. kìíní tẹ̀ ń sọ pé ẹnìyẹn ó tẹ kìíní yẹn ni. bẹ́ẹ̀ni. ó dẹ̀ ní má fọwọ́ kan o nítorí kìíní máa tó bàjẹ́ o gbogbo ẹ̀ dẹ̀ parun. ó parun lójú ẹ̀mí. ó parun lójú ẹ̀mí ẹ̀. bẹ́ẹ̀ni. ẹ oògùn tó wá gbà yẹn ò mọbi tẹ́niyẹn ti rí. bẹ́ẹ̀ni. nígbà míì ó ní nǹkan tó bá destiny èèyàn mu èèyàn máa ní nígbà tó bá jí lórí bí orí ẹ orí mi ò orí mi ò orí mi kí ni nǹkan tí o fẹ́ kí n ṣe orí ẹ̀dá mi owó ni ń ṣe ó ti yé yín. ó ní ilé kan ní Abẹ́òkúta mi ní dáko àdúgbò bọ̀ tí n bá ti sọ̀rọ̀ lẹ́yìn àwọn tó bá mọ àdúgbò tó wà lábẹ́òkúta wọ́n á ti mọ̀ wọ́n á ti mọ̀ mo kàn ń kọjá lọ eré àbí tí àwọn student ń gbé nílé yẹn wà story building ni ilé yẹn tóbi wọ́n tún convert ẹ̀ sọ́stẹ̀l hmm. wọn ò ráwọn èèyàn gbà eh? kí ló dé wọ́n ní táwọn èèyàn bá ti gbà á wọ́n á máa gbọ́ táwọn èèyàn á máa ké lọ́gànjọ́ òru. jésù. bẹ́ẹ̀ látìgbà tí ẹni tó nílé yẹn ti kú hmm. gbogbo àwọn tó ń gbélé fún kódà àlejò tó bá wá tó bá fẹ́ gbàǹsìn wọ́n náà máa pè sẹ́yìn ni pé ah wọ́n kọjá àyè rẹ o hmm. ilé tó fẹ́ gbà yẹn ògún náà dẹ̀ ni. kábíyèsí. ọmọ ọmọ rẹ pé ilẹ̀ onílẹ̀ tó fẹ́ torí ẹ̀ parẹ́ sí òtí ìmọ̀ bóyá òun ni ó gbẹ̀mí ẹ̀ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí mi personally nígbà tí mo ṣetán ní yunifásitì ó ní ọ arábìnrin kan tá a jọ ń ṣe fẹ́mi ìfẹ́ ọ ọlọ́run dẹ̀ gbé ọwọ́ ẹ̀ sókè ó wà ra ọkọ̀ bògìnì kan ó wà ní à kíní kan o bébì ó lè máa lo torí iṣẹ́ entertainment tó ń ṣe mo ní rárá kí ló yẹ tí mo sọ pé àkórí pọ́kò wù mí lò ṣùgbọ́n nígbà yẹn mo ti rí àwọn fìrífìrí pé ìbáṣepọ̀ wa ò lè lọ fà á hmm. mo dẹ̀ ti pè é jókòó pé à kíní yìí o mo ṣe ń wò yìí à lè lọ fà á torí ẹ̀ ló fẹ́ fi ọkọ̀ yẹn fà mí lójú mọ́ra mo dẹ̀ sọ pé no ọba mi tí ìṣọba àkà mo yẹ sọ no ó meet another guy knock one long guy ń sọ̀rọ̀ ó gbé mọ́tò yẹ fún bọ́bọ́ yẹn ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ sí ọmọ kan bíi god daughter ẹ̀ bọ̀bọ́ yẹn wá fẹ́ lọ wò ó ní ọ̀dọ̀ ọmọ yẹn níbi tó ti ń tọ́jú ọmọ yẹn bẹ́ẹ̀ ni bọ̀bọ́ yẹn ti fi mọ́tò yẹn l'accident bọ̀bọ́ yẹn fi orí gba orí ló fi ṣèṣe ah. wọ́n ná millions of naira bọ̀bọ́ yẹn dẹ́ pàpà kú. Ah tó bá jẹ́ pé èmi ni mo ran ojú mọ ogún yẹn hmm. tí mo gbà bóyá bẹ́ẹ̀ lórí ibi ò bá ti lọ ìgbà mi wà tó jẹ́ pé ọ máa rí ìfà hmm. ìfà bẹ́ẹ̀ máa ń fà àyàn lápòyà ọ̀rẹ́ máa lọ ẹ̀rọ yẹn kẹ́sì bẹ́ẹ̀ tó kọ́ náìsì ló kọ́ yẹn ẹ̀ka dókè lọ́hùn kàṣà yìí lọ ṣe ah. fàájì làbẹ́ mo mọ̀ pé ẹ̀ ṣì ń dè mo mọ̀ pé ẹ̀ ń dè bá ṣe sọ lẹ̀ ń dè má gbójú lógún ológun ẹ̀ka lọ gbé bọ́dì díẹ̀ mọ̀ bọ́ọ̀rọ̀ yẹn ti serious jù ẹ̀ o. ká lọ dantia ò bá rántí kó o ronú àti sùn nítorí gbogbo aládágbádá kú kò sẹ́ni tí ò ní ọ̀run olówó máa kú tálíkà máa kú páìtàn máa kú lèmọ́mù máa kú kódà bàbá àrọ̀nì tí ń bẹ ládùúgbò yìí yóò padà kú gbódọ̀la torí ẹ̀ mo sọ pé ká rántí àtúbọ̀tán àti sùn gbogbo ẹ̀yin dalérú dalérú nítorí ogún gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ̀bí kí gbogbo nǹkan ṣàjẹ́ ti yín ẹ já ronú àti sùn ẹni tó logún ọ̀hún dáa tí bá ń bẹ láyé ẹ ní máa jà lórí ogún rẹ̀ mm. kí ló wádé tó wá rìn kankankankankan wọn. ebe ni mo fi sọ pé ẹlẹ́ ń bẹ̀rẹ̀ kò kò sú mi kò rẹ̀ mí àtọwọ́ tèmi àti tíyín kò ní sú wáìdù lókè lórí Fàájì Ọ̀sán náà la ṣe wà ẹ ò níbi tí a ti sọ nípa ogún inheritance or property ẹ ogún jíjẹ pé èèyàn ń jẹ ogún adéníyè olúṣọlá ẹyinjú olódùmarè rèémí rèémí dòrèdò ọba àwọn ọmọ abúlé ìdí abúlé tí kì í pẹ̀lú ọmọ dára ọdẹjọ́ aya wọn lóòdù ẹ̀gì ọmọ wọn níjẹ̀ṣà òṣèré ọmọ nílé òbí ọmọ ẹlẹ́ni àtẹ ẹ̀ka ọmọ ẹlẹ́ni ìjẹ̀ṣà òrídìí ìṣáná ẹ̀rọ wa ní bàbá bá yín múná roko ọmọ lóde kan òwòwò ti wá ọmọ lóde kan òwòwò ti wọ̀ èyí tó fẹ́ ni àwòsápẹ́ ni èyí tí ò fẹ́ ni awọ sínú gbó ọmọ ẹ̀kọ́ arógún jẹ mi ìṣẹ̀tún gbọdọ̀ dákọ̀ ẹ ti morúkọ ẹ̀ tẹ́lẹ̀ ẹ kí ni. <laughs> Ah, ni Adénìkẹ́ Babátúndé honey finger ibẹ̀ ni màá fi wọlé báyìí bí a bá ń jòyìn bí a bá ń jàdó bí a bá ń fi tẹ ewúrẹ́ jẹ ta ọ̀rẹ́ ọ̀rọ̀ mi ká bá gbàgbé pé àtìpó la jẹ́ láyé o. àtìpó ni gbogbo wa jẹ́ láyé hmm. òrógún orógún dàbí ti àyà kọ́ ẹ mọ̀ pọ́jọ́ kan máa wà bí ológun ti daṣẹ́ ọwọ́ ẹ̀ sílẹ̀ tí ò rí kankan mú ìwọ náà máa daṣẹ́ ọwọ́ ẹ̀ sílẹ̀ lọ́jọ́ kan tó ò ní lè mú nǹkan kan. láàrin ìṣẹ́jú kan ó kó ìpadà wọn ni ẹ bá wa gbó. bẹ́ẹ̀ ni orúkọ máa dẹ̀ yí padà láti èèyàn á di òkú òkú jẹ́ èèyàn tí kò lè ṣe nǹkan kan kódà kan máa gba etí ẹ̀ gba imú ẹ̀ kan máa tẹ owó ẹ̀ báṣubàṣu bẹ́ẹ̀dì máa kí mi just me like I am a clean freak ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa rọ ẹsẹ̀ wọ́n lọ́jọ́ tí wọ́n sọ pé àwọn wá kí pọ́ kú ni. kódà korúkọ máa wù níbẹ̀. bẹ́ẹ̀ ni kí wàá ló fẹ́ pààrẹ̀ lé lórí. Hmm. kí gangan ló gbé tó ń gbin kí gangan ló dé tó fi jẹ́ pé ogún ológun yẹn gan ló wá ran rí àwa fi ilé ìtẹ̀ sílẹ̀ wà lọ jókòó sílé onílé tẹ́lẹ̀ gba nǹkan tó ṣiṣẹ́. ilé tí níbi tí ọkọ ti pa ìyàwó ẹ̀ nítorí pé ìyàwó jogún tó pọ̀ lọ́dọ̀ bàbá ẹ̀. nítorí pé kò forúkọ ẹ̀ sórí deed. àwọn kan máa ń dárúkọ àwọn míì ní sọ̀lú yẹn báwọn yẹn máa ń sọ pé àfẹ́bádẹ́lú yẹn o láńlẹ́dì ló pọ̀ wípé wọ́n ti pa àwọn kan wọn tán hmm. tábàdẹ̀ wò nílùú yẹn tó tọ́ láńlẹ́dì ló pọ̀ orí hmm. ẹ̀kẹ́ tó lè gbọ́ landlord Hmm. ẹ ó wá lè jẹ́ pé ọ̀rọ̀ ogún iná ló fà á kò ṣe pé bóyá torí ọ̀hún obìnrin yẹn fẹ́ jẹ ogún o ṣùgbọ́n bóyá experience ìrírí pé tí ọkọ wọn bá kú àwọn family ló máa ń gba kinní yẹn òun ló jẹ́ káwọn obìnrin tètè dìde pé ah sẹ́ sẹ́ mo dúró tán ni. ìgbà tó bá tífẹ̀ bá ń ṣàkí ẹ̀ lójú ẹ̀ dèdè ọlọ́wọ́n ba o ogún ìwà ti dá nǹkan ńlẹ̀ ọ̀gá aláṣẹ wa. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló jẹ́ pé tó bá ti rí pé ọkùnrin ti kọ wíìlì tó fẹ́ bọ̀ a kò bẹ̀rẹ̀ sí ni máa pò nǹkan jẹ fún díẹ̀díẹ̀ pé a máa ṣe nǹkan tó máa tẹ́ lọ́rùn kó tó tún pàdé obìnrin míì kìí kan obìnrin míì wá ń ta o kọ́ má lọ bímọ o kọ́ má di pé wọ́n máa sọ pé ogún àwọn ọmọ mi o ó di tọmọ lọ́mọ àbápọ̀kọ. ẹ nítorí pé ó máa ń ṣẹlẹ̀ lọ́la pé àwọn ọkùnrin míì wọ́n máa níyàwó àtọmọ síta mo ṣàwọn èèyàn kan bá ti rẹ pé ó ní ó ní ó ní ìyàwó kan síta ọkọ ọmọ ọkùnrin mẹ́ta ló sì ti bí fún hmm. ìyàwó ilé ò sì bímọ. Ah, ogun náà gbogbo àwọn fámìlì dẹ mọ̀ ah. wọ́n mọ ìyàwó yẹn ó wà dáadáa ìyàwó ilé òde tí mọ̀ ìyàwó ilé òde mọ̀ ogun ni ó wà dáadáa bẹ́ẹ̀ so ó máa ó ló máa kíní yẹn gan ló máa ń prompt ẹ̀ láti ṣe àfi tó bá pín ogún yẹn pẹ̀lú làákàyè tí ò bá ti pín ogún yẹn pẹ̀lú làákàyè ogun ni ẹ jọ̀ọ́ gbogbo àwa tí ọlọ́run ti ń gbé ọwọ́ wa sókè kò ní ṣe pẹ̀lú ọkùnrin nìkan mm. bóyá obìnrin ni mm. tó ti ní property tó ti ní dúkìá tó ti ní ohun àlùmọ́ọ́nì tètè máa ṣe ètò bí wọ́n ṣe pin bó o bá sí mọ́ tàti ẹni next of king gẹ̀gàn mm-hmm. ẹlòmíì ò tiẹ̀ mọ nǹkan tó ń jẹ́ next of king ẹlòmíì ò mọ̀ wọ́n máa ń béèrè ní báńkì mm-hmm. tó jẹ́ pé bó bá ṣe ẹni tí ó lè wọnú àkáǹtì rẹ tó sọ pé èmi é mo dé o bóyá ẹyin ẹ̀rẹ̀ máa kó ọ̀pọ̀lọpọ̀ ọ̀túnmọ̀ ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ owó olówó míì ló wà ní báǹkì nítorí àwọn ọmọ ọmọ pin kò fọmọ ṣe next of kin orúkọ ara ẹ̀ náà next of kin tí n bá mú ATM mi lé ọmọ mi lọ́wọ́ ọ máa lọ lò ó fúnra wọn ọmọ pin mi ọmọ gbogbo ẹwọn password mi kódà fóònù mi gbogbo ohun tó lè jẹ bí password pátá làwọn ọmọ mi mọ̀. bẹ́ẹ̀ni torí ọlọ́mọ yẹn ká dáràn èyí ó tẹ̀lé má jẹ́ ikú kó jẹ́ sickness tó ló ti ṣe mí rí níjọ́ kan tí mò ń bọ̀ láti location nǹkan kọ́kàn ṣẹlẹ̀ ni tí wọ́n yẹ kí mo sick èmi tí mo wa mọ́tò dé wọ́n fi mọ́tò yẹn gbé mi lọ sí hospital ni hmm. ọjọ́ mẹ́rin mo lò lọ hospital tí mi mọ̀ nǹkan àwọn ọkọ mi ló sọ pé ah password báyìí kìíní kan nígbà tá a fẹ́ kó gbowó pọ̀ ká kó gbowó pọ̀ pé kó lè ṣe kìíní ọmọ atm mi ní gbogbo ẹ̀ mi ì mọ anything ṣùgbọ́n they were able to use it. ọlọ́run sì dóòlà ẹ̀ ọlọ́run dẹ̀ dóòlà ẹ̀ mi ẹ̀ bẹ́ẹ̀ mi wà lẹ́yìn yìí so ẹ agbọ́dọ̀ máa wà kẹ́ẹ́fù kò ń ṣe nípa pé pé ọba kú nìkan nígbà tí àìsàn bá dé àbí kìíní kan náà láti pé ẹ wo ọpọlọ kò ká gbọ́n ẹyẹ ni wọ́n kó lọ. ló bá lọ ẹ o oníyanṣe ọlọ́kàṣe gbogbo ẹni tẹ́ bá a fìfẹ́ jẹ́ ẹ kú ìrọ́jú tí ò bá sí bá a jẹ bá a ṣe ti wá ń ṣe lásán ni ó dá mi lójú pé lórí ètò tèmi ẹ ti rí kòbó òkun fàyọ nínú ohun tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ tá a pè ní ogún ẹ o ilé ti wáyá náà nu káfíńrè pàdé káfáyọ pàdé lọ́jọ́ míì èmi sọ wípé kẹ́ gbé ọjà yín wá torí ẹ tàlà wa ẹ òun ní kọ́kọ́ tà kí ọmọ ẹranko míì tó tà lọ́jà bàbá sì bá yín polówó ó di dandan kí ọjà yín tà wàràwàrà kí ajé ó bugbájẹ ẹ o tẹ bá fẹ́ fọ́lọ̀ wa ẹ lórí ìkànnì at Orisun TV on all social medias ni kò yí padà tó bá jẹ́ pé ẹ bá handsome yín ẹ ò crush àwọn kan sugar daddy àwọn kan sugar boy àwọn kan zadi àwọn kan lè fẹ́ bàtà tẹ́ ẹ fẹ́ bá mi fọ̀rọ̀ jomi tó rọrùn lórí Instagram at official eyinju olódùmarè lórí Facebook tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni ẹ kàn tẹ Prince Mọ́láláwọ́ Adéníyì olúṣọlá ẹ máa ti rí mò ń darí orin bẹ̀ báyìí white and black ní picture tó wà níbẹ̀ àkáǹtì méjì lè máa rí wọ́n ti gba tàkọ́kọ́ wọ́n fi scam ẹ mọ́jọ wọn gba yín ayé yín ò ní bàjẹ́ o ilé ojú owó ẹ̀jẹ̀ fi ẹlẹ̀ fún ẹni fíngà ìlú sọ pé ó dàbọ̀. àti instagram àti tiktok àtàní fingers ni kò pé méjì lórí facebook ńkọ́ níkẹ́ adex anna babasunde káfíńrọ ìpàdé lọ́jọ́ mi ó dàbọ̀ we love you.